ọmọ pé. mo ní o padà lẹ́yìn mi. mo ní o padà lẹ́yìn mi àkíyọ̀ tó o bá padà lẹ́yìn mi ó rí ibinú mi o. àmọ̀ pé yá bí iná má jẹ́ padà lẹ́yìn rẹ̀ ìfẹ́ rẹ̀ ní pa mí bí ọtí mo ti ń sáré tẹ̀lé ọ. ìfẹ́ tèmi lẹ́nu rẹ. àkíyọ̀. ní àlá tó láyé gẹ́gẹ́ bí àgbàlagbà lórí àlá yìí tán mo wá lọ sí ìwádìí lórí ẹ̀. Adéyọ̀ ọmọ obìnrin tá a rí nínú àlá yìí. Tí èèyàn bá fi lè gbìyànjú tí ọmọ obìnrin báwọn tó bá fi lè ṣaya lódèdè èèyàn. Ó mà owó dé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa ń lò owó dé dùndún kò dùn báwọn ju ọmọdé òun lọ. bẹ́ẹ̀ ni àmọ́ bàbá ọmọkùnrin tí mo rí náà láti gbogbo àwọn ọkùnrin ní máa ń sáfún ní ìlú ọ̀. wọ́n sà ó ní mo ṣe jẹ́ èmi ò lè yí ọ. àmọ́ ohun tẹ́mi ó gbà nímọ̀ràn fún ọ ni wípé gbogbo ìgbésẹ̀ tó bá mọ̀ kó lè gbé tọmọbìnrin yóò fi di aya lọ́ọ̀dẹ̀ rẹ̀ kò ní kó gbé. bẹ́ẹ̀ ti rí ìwà gbogbo ọ̀nà ọmọbìnrin yóò fi dára sí i ó kú ní bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. ìfẹ́ ń bẹ lọ́kàn rẹ̀. ọ̀nà tó gbà aya lọ́ọ̀dẹ̀ rẹ̀ tó gbọ́ akínyọ̀ ẹyẹ tó wúlò kólókó là ń pè ní lóògùn àìjùlẹ̀ kó lọ o ó olóko ní jolongo lẹ̀ kó lọ o toró mọ̀ pé jẹ tó yé ayé fóun gbígbésẹ̀ lórí yà ó láyọ̀ o. ìyá ṣébí ṣe mọ ọba lọrẹ ṣébí ṣe mọ ọba lọrẹ ẹwù gbogbo àwọn òkú ilé sá fún mi àwọn tọ́jú òbí tọ́jú ọ̀rẹ́ mi agídí ni ó fi ń bá mi ṣe kótópó ti bá bèrè bínú báyìí ẹsẹ̀ mọ́rùn fẹ́ yàlú lẹ́ni ṣébí ṣe mọ ọba lọrẹ ìyá mi. ọkọ mi àmọ̀pé ọ̀ ní kújọ́ sùn ọ ni wọ́n jọ sùn ọ ó pé lórí ọ̀rọ̀ rẹ wọn ò sùn wọn ò wò èmi náà wọ̀ ọ́ lásán ẹ á mọ̀ pé àwọn náà sá mọ̀ gbogbo ọkùnrin náà tóun rí ẹ́ ó yẹ kó yẹ kí n mọ̀ fi gbogbo ọ̀rọ̀ ẹnu sọ̀rọ̀ tán ni a mọ̀ pé ṣùgbọ́n mo mọ̀ pé délédùà sí ń bẹ lókè láìpẹ́ láìjìn yóò yan tiẹ̀ fún ọ ó sì mọ̀ wípé ọkùnrin tí ò bá fẹ́ ó di dandan kó nẹ́dùn ara tá a máa wá yẹ gbogbo àpò ọkùnrin wò ni mo bí ọ́ ni ẹlẹ́dàá mi ó pèsè tí o fún ọ. láì ṣe kí ìyá mi. mo ní ojú mo bò ó ní ojú mo bò ó mo ní ojú eléjú ó tàrí ọkọ rẹ sí ọ láìpẹ́ láì jì ààrẹ ni ó sàánú wa tí ó bá wa wẹ. ẹ̀rọ ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ kó wéè. nígbà tó bá ti délé àṣẹ tó ẹ bá ń gbé Ṣàngó. òòṣà ẹni là ń gbé gẹ̀gẹ̀. ẹ bá ń gbé Ṣàngó. òòṣà ẹni. alani alani ìbílẹ̀ wa ọ̀tọ̀ àbáwò ṣọ́ọ̀ṣì ní ìlọ à bọ́ọ̀ bá ilé pẹ́ mi tọ̀ wọ́n ikú ká wọn nínú. àkìlódé tàbí bọ́ọ̀. àmọ̀ pé yábí iná àbí kí ló ń kọ́ rẹ̀. tútù bọ̀ tútù bọ̀. báwo ni ìwúbi. ọmọ pé dúró ọmọ pé dúró dúró ọmọ pé dúró ni dúró ọmọ kúrò ti dúró. ọmọ pé ọmọ pé dúró ọmọ pé dúró. ẹ kú ọ̀rọ̀ èèyàn ọ̀rẹ́ yìí kò sí ohun tí ó ṣe kò lè kú nítorí gbogbo òbéèrè tẹ̀ ń béèrè òun kò lè kú lódodo ńgbà tẹ gbé wá àyè bíi pé yóò jáṣẹ yóò jáwọ́ rẹ̀ àwa dúpẹ́ fún lọ àti fún lóògùn hmm. ara rẹ̀ ti balẹ̀ ó ti wá rẹjú lọ́wọ́ mm-hmm. ẹ gbọ́ ẹ wà lọ́ọ́lé nítorí àwọn àlejò pọ̀ lẹ́ẹ̀dẹ̀ mi tí mi ń dá lóhùn lọ́wọ́lọ́wọ́. bàbá ṣé ọ̀rẹ́ wò ní kú báyìí. ẹ mọ́kàn yín ni ẹ ti gbé dọ́dọ̀ èmi àti lèegi jóògùn ogun ayé ní bá yín wí nǹkan kan ò ní ṣe ẹ gbọ́ ẹ ṣeun ẹ ṣeun rẹ yan tó bá dalẹ̀. mi ò fara mọ́ ohun tí bàbá sọ àmọ́ òpè ká dúró síbi ohun tó bá máa tẹ̀lé ká fojú ara wa rí ká dẹ̀ fi ti ara wa gbọ́ àbí kí lórí sùn. ẹ kò búrò rẹ ẹ jẹ́ ká dúró. yá a dúró. Mm, kò búrò. kí ló dé kò yẹ kó rí báwọn torí pé ọ̀rẹ́ rẹ níṣòro ọwọ́ àṣàfù kò yẹ kó rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n tani ó dé la rí o tani tí ń bọ̀ àti ìmọ̀ o bẹ́lẹ́dùmarè bá lóun dé báyìí tó gbé ẹrù náà kúrò lórí rẹ̀ tó sọ sórí ẹlòmíì kí ló ń tọ̀ fẹ́ bọ́ lọ́hùn fà. inú bínú ìyá wa kẹsì mọ́wọ́ wò ó ìyá mi ló fà á o. bẹ́ẹ̀ ni ẹ má rí dákun ẹ mú bínú ìyá wa ẹ̀wọ̀n bínú mi ṣe bẹ́ẹ̀ mọ́ yìí mọ̀ yọjú sí nígbà gbogbo yìí mọ̀ yọjú sí. mo gbọ́ ẹ wọlé. ẹ̀yẹ́ ò sí ìlọlé tí mo ti wí mo ní ẹ lọ ní ìgbàgbọ́ má lèèyàn fi ń ti gbogbo nǹkan elédùà ní márẹ̀ ìdáyà o àmàwọ̀ ó gbìyànjú òbí ń dá ayé lójú ara ọ̀rẹ́ yín ó yá ṣe wá rí àgbo tí ọ̀rẹ́ yín mu láti òwúrọ̀ ó di àárọ̀ ọ̀la kára rẹ̀ ó tó balẹ̀ ẹ gbọ́. ọ̀hún. èèyàn ò kí omi gbóná sẹ́nu kó tún dúró ara rẹ̀ ó gbà á ẹ̀fọ́ kò bá lò ẹ tètè máa lọ ilé títí. ẹlẹ́dàá yín náà ó ẹ̀ nígbà. lè o. kó má náà ni àmọ̀gbìn ẹ̀ sórí tó ṣẹlẹ̀ ni pé ó ti pẹ́ tí mo ti máa ń rí àbá wa yìí ó jẹ́ ọmọbìnrin tó rẹwà dáadáa mo wá wò pé irú ọmọbìnrin tó rẹwà bíi tiẹ̀ tó tún níwà báyìí tí n bá fi ọ́ ṣaya lọ́ọ̀dẹ̀ kí ni dákun rẹ náà dákun kí lọkọ rẹ náà. akínyàn lórúkọ mi. akínyàn o ti fẹ́ di akínsukú fún àwọn òbí rẹ ó fẹ́ kí àwọn òbí rẹ fojú sunkún rẹ èmi ọ̀rọ̀ rẹ sóni ẹ̀yin ọ̀rẹ́ mi ẹja lọ. ọ̀rẹ́ mi kí ló sọ fún mi. olórí ibùdó mọ̀ lóun ọ̀fẹ́ mi mọ̀ ni. ó lóun ọ̀fẹ́ ọ. ó dán lórí ibù rẹ̀ lóhùn ó dán lóhùn. ó lọ. ara mi yẹ. sọ fún mi ṣé ó dìbò ìlú ni wo jẹ́kijẹ́ki kí ni kò yẹ kò jẹ́ gbádùn lè bèrè ìgbà kan ìgbín rẹ ó ti tẹnumọ́ gele yìí àti dandan kò wò ó sórí ibi tó bá ní kí gbígbé rẹ ó má gbè ibẹ̀ ni ó gbè ibi tó bá ní kí tẹ̀tẹ̀ rẹ ó mọ́tẹ̀ ibẹ̀ ni ó tẹ̀ o àfi ká tẹ́lẹ̀ yìí o. wo ah! wo ọ̀rẹ́ mi àfi kí n gbé bẹ̀ àfi kí n tẹ̀ bẹ̀ àfi kí n gún o. ó ah! ah! ní lẹ̀kẹ̀ má já sí lẹ̀kẹ̀ má já tóbi ibì kan ṣàlẹ̀ lẹ̀kẹ̀ má já sí sẹ́ẹ̀rí àdégbọ́ kú ara wa o ṣẹ́ngbọ́ àdèké tó rẹ ní bárìn ká má tó rẹ ní bọ̀rọ̀ kó kó kó báyìí àbẹ̀rún ọ̀fà àdìsí ṣẹ́ngbọ́ tó ìwọ ni mo bá lọ́rọ̀ o ṣẹ́ngbọ́ tó ìwọ bọ́lápá rẹ o fẹ́ yá kí ìpá nínú ọ̀rọ̀ rẹ tàjọ́ ń bára wa ṣe tábà lè ṣe ń bẹ sọ́ọ́bà ìwé yìí ló wọ́n máa jẹ́ bọ́wọ́ tábà ń bẹ sọ́ọ́bà yìí ìwọ fẹ́ kẹ́ mẹ́jọ bọ́wọ́ kéde nǹkan tó fún ẹ wà fún ẹ̀fọn ẹ tó wá wo gbogbo bí ìlú ìṣe tó ti rí ti tó obìnrin kan ṣò lè máa fẹ́ tó yẹ gbé àmọ̀ pé ni wọ́n lọ kẹ́nu fẹ́ sí ẹ àwọn ìgbà sì bọ̀ wọ́n sọ wípé ìwà àti ìṣe téèyàn bá ń wù èèyàn lọ́ọ́ kọ́ ṣọ́bólì tẹ̀lé ẹ ṣe ń wù ẹ̀wẹ̀ yìí kó ba lè mọ wọ́n bá bá mọ̀ wá sí àmọ̀ pé ń fún akẹ́kẹ́ mi wù nínú yìí tó bá yẹ kó àtúkò ìgbà tí wọ́n fún ẹgbọ́n rẹ tó lọ́ọ́ dẹ́rù fẹ́ kọ́ tí rí sí nínú bá lọ bíi lẹ́gùn bá lẹ́gùn lọ́sẹ̀kọ̀ tá à ń sọ ìlànà máa sọ ẹ ìkọlù wa gbé ẹ lábàá gbọ̀ngàn olùbọ̀ bá ń bẹ́ gbọ́ sọ̀yìn sọ̀yìn. wo kẹrin ọmọ jẹlé sórí ọ̀rọ̀ tó ń sọ lálẹ́ yìí mo mọ̀ wípé ààrẹ mu ni yóò wí fún ọ nítorí pé kò sì ṣojú ẹ lọ́sàn-án nígbà tó ṣẹlẹ̀. tó bá gbé etí ọba nílé etí ọba lóko èmi ni wọ́n gbé bẹ́ẹ̀ èmi ẹ kò gbé wọ́n kò tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó bólókì ní bá ti gàjọ ojú ìyá tó lójú àtòkò kò sí kò tí ń ṣẹlẹ̀ nílùú òye mi ẹnì kan kò sọ ọkọ fún mi. fẹ́ràn má jẹlé tí ẹ̀ mọ́ da lóhùn. sórí lákọ̀ọ́kọ́ náà èmi kọ́kọ́ fọwọ́ sí i torí bá ọmọ yín ṣe yẹ̀yẹ́ wa ah! ó jẹun tó tì mí lójú pọ̀ tó sì bà mí nú jẹ́ èmi ti wá fọwọ́ sí pé gbogbo tó bá gbà láàfin akínyàn gbọ́dọ̀ fẹ́ ọmọ òun ṣùgbọ́n bó ti wá sọ̀rọ̀ yìí ìwà ṣe mí bá kò wípé lóòótọ́ ni a jẹ́ wípé bó ti bá a sọ̀rọ̀ lọ́mọ bínú ló jẹ́ pé ó ti pàwá méjèèjì dànù jọ ṣé àjòkó báyìí á máa sọ ìta sọ yìí. Hmm, ẹ wò ó ah. kẹ́hìn má jẹlé bó jẹ́ ojú ẹ̀ tó lé ni o àbí ó tó ko ni o sórí wọ́n nífẹ̀ẹ́ ọmọ yìí ah. ọ̀rọ̀ ọmọ pé là ń sọ yìí wọ́n nífẹ̀ẹ́ ọmọ yìí gan. ṣé tó wáyé kó bá bínú ní Ṣàngó bá sọ pa yín èkó sóò tó máa ń bí mi lójú sẹ́rí nǹkan táwọn oníṣàngó máa kọ́ wú yìí nǹkan tí ìròyìn ò ní jẹ́ ẹ̀ṣẹ́ máa fi jáde láyé òun ló máa kọ̀. àwa ni wọn kọ fún àbókù wa. wọ́n lè ní kẹ́ lọ mú ẹ̀wọ̀n kẹ̀kẹ́ mbẹ́ tẹ̀yìn gbágbá kẹlẹ́mú bẹ̀ wá wá wọ́n máa máa kọ́ ogun ẹ̀fún yíwẹ̀ yìí dé pé tí tí àwọn òbí yóò bá sọ wọn níyànjú òkúrú èmi ní kò sọ bẹ́ẹ̀ fún yín. ẹ sori èmi tí nǹkan tẹ̀lé tẹ̀lé sọ ni pé bóyá ọ̀rọ̀ onífẹ̀ẹ́ rẹ̀ àbí ìfẹ́ òrùbọ̀ ẹ lójú gbàgbé rẹ̀ gbàgbé rẹ̀ lásìkò yìí gbàgbé rẹ̀ èmi gùn mi ò lè fọwọ́ sí mọ́ gbàgbé rẹ̀ torí mi ò lè jẹ́ kẹ́nìkan wá jẹ́ mi wálé gbòdò. ẹ wò ó mo gbọ́ ti yín ni o mo rin o mi ò lè gbà. wàá gbà sọ́dọ̀ èyí tó ṣe bá gbọ̀n máa sọ fún ẹ ṣé o gbọ́ òun kan tó owó yẹn kò lówó lọ́wọ́ ó dẹ̀ ṣe kowó ẹ ṣé ó yẹ̀dí tó owó yẹn ṣé o gbọ́ kò lówó lọ́wọ́ ẹni nìbá máa wá fẹ́ bìrì tó yẹ pé òun nìbá máa lọ́wọ́ ogun sẹ́yìnsẹ́yìn ṣọ́ngbọ́n onítọ̀hún láti mọ ogun ìdílé tó máa yà sí tó bá dẹ̀ ń gbóyin kan tó máa ń kọ fún ọ̀tá bá lọ bèrè òṣùpá lálẹ́ tó bá ní yóò mọ̀ ọ́ lẹ́yìn yóò mọ̀ ọ́ lẹ́yìn kó má bá lẹ́yìn fún ẹ eléyìí ò tẹ̀ lẹ́yìn eléyìí ò lẹ́yìn tí ò bá dẹ̀yìn lẹ́yìn rẹ̀ kó jáwọ́ bẹ́ẹ̀ tó bá bá jáwọ́ Ah, má bínú má bínú. mo kọ́ lọ́mọ jẹ lẹ́yìn. ẹ ẹ bá sọ ara rẹ di wàbẹ lẹ́yìn ẹdìyẹ ni. kí ló ṣẹlẹ̀ tó sọ tó ní ẹyin ẹdìyẹ kan tí wàá rò wípé tí ẹyin yìí tó bá fi lè di ọmọ ẹdìyẹ yóò dẹ̀gbà tó bá wá dàgbà òun ò mú òun ò mú lọ sọ́jà òun ò lọ tà á ibi tó ti ń wò ó pé owó tóun bá tà tóun bá ń bọ̀ òun á rọtí òun ò rẹ̀ mu òun ò mọ ọṣẹ fàájì òun ò máa japa jupa bẹ́ẹ̀ ló jupa lẹ́yìn òun bá fọ́ àti òun fẹ́ẹ́ fi pàfọ́ mi lẹ́nu ni. èmi wá sí bàbá ẹlẹ́rìí yẹn. bàbá bàbá ẹlẹ́rìí lèmi o. ṣàǹgbọ̀ tó yóò sọ pé kó tó pẹlẹ́dìyẹ kò gbúdọ̀ tó pẹlẹ́wúrẹ́ ṣàǹgbọ̀ ṣe máa sọ fún mò ń bọ̀. àmọ́ pé. mo ní o padà lẹ́yìn mi. mo ní o padà lẹ́yìn mi àkíyọ̀ bó o bá padà lẹ́yìn mi ó rí ìbínú mi o. àmọ́ pé yá bí iná má jẹ́ padà lẹ́yìn rẹ̀ ìfẹ́ rẹ ní pa mí bí ọtí mo ti ń sáré tẹ̀lé ọ. ìfẹ́ tèmi lẹ́nu rẹ. àkíyọ̀. dàgbà tí mo rí àlàyé tán mo wá lọ ṣèwádìí lórí ẹ̀. Adéyọ̀ ọmọ obìnrin tá a rí nínú àlàyé. Tí èèyàn bá fi lè gbìyànjú irú ọmọ obìnrin báwọn tó bá fi lè ṣaya lódèdè èèyàn. Ó mà là ó mà lù ú tó bá ń gbọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mì owó dé owó dé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa lò owó dé dùndún kan ò dùn báwọn ju ọmọdé òun lọ. bẹ́ẹ̀ ni àmọ́ ọmọkùnrin tí mo rí náà láti gbogbo àwọn ọkùnrin ní máa ń sákùnrin nínú ìwọ. wọ́n sà ó ní mo ṣe jẹ́ èmi ò lè yí ọ àmọ́ ohun tẹ́mi ó gbà nímọ̀ràn fún ọ ni wípé gbogbo ìgbésẹ̀ tó bá mọ̀ kó lè gbé tọmọbìnrin yóò fi di aya lọ́ọ̀dẹ̀ rẹ̀ òun ni kò gbé. bẹ́ẹ̀ ti rí ìwà gbogbo ọ̀nà ọmọbìnrin yóò fi dára sí wa mo kún nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́lẹ̀. ìfẹ́ ń bẹ lọ́kàn rẹ̀. mo nífẹ̀ẹ́ rẹ̀ wá. ọ̀nà tó gbà lọ́ọ̀dẹ̀ rẹ̀ o gbọ́ akínyọ̀ akínyọ̀ ẹyẹ tó wúlò kólókó là ń pè ní lóògùn àì jùlẹ̀ kó lọ o o olóko ò ní lẹ̀ kó lọ o toró mọ̀ pé ẹyẹ tó yé ààyè fóun gbígbésẹ̀ lórí láyọ̀ o. Yeah ṣébí ṣe mọ ọba lọrẹ ṣébí ṣe mọ ọba lọrẹ ẹwù gbogbo àwọn òkú ní sá fún mi àwọn tọjú obì tọjú rẹ mi agídí ni ó fi ń bá mi ṣe kótópó ti bá bèrè bínú báyìí ẹsẹ bọrọ fẹẹ yàlú lẹni ṣébí ṣe mọ ọba lọrẹ ìyá mi. ọkọ mi àmọ̀fẹ́ ọ̀ ní kújọ́ oṣù ọ ni wọ́n jọ sùn ọ́ ó pé lórí ọ̀rọ̀ rẹ̀ wọn ò sùn wọn ò wò ó èmi náà wọ̀ ọ́ lásán ẹ á mọ̀ pé àwọn náà sáà mọ̀ gbogbo ọkùnrin náà tó ń rí ẹ́ ó yẹ kó yẹ kí n mọ̀ fi gbogbo ọ̀rọ̀ ẹnu sọ̀rọ̀ tán ni a mọ̀ pé ṣùgbọ́n mo mọ̀ pé délédùà sí ń bẹ lókè láìpẹ́ láìjìn yóò yan tiẹ̀ fún ọ ó sì mọ̀ wípé ọkùnrin tí ò bá fẹ́ ó di dandan kó nẹ́dùn ara sáà máa yẹ gbogbo àpò ọkùnrin wò ni mo bí ọ́ ni ẹlẹ́dàá mi ó pèsè tí ó fún ọ. láì ṣe kí ìyá mi. mo ní ojú mo bò ó ní ojú mo tó bò ó ní ojú eléjò ó tàrí ọkọ rẹ sí ọ láìpẹ́ láì jìn ààrẹ ni ó ṣàánú wa tí ó bá wa wẹ̀dùn ara. àti yọ ẹ kù kí ni ìsinmi gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n kí ni í ṣe ẹlẹ́ẹ̀dá rẹ kí ni ṣe gbogbo ọpọlọ rẹ mo dé lájú rẹ sílẹ̀ ọmọdé bẹ tán àgbà sọ kódà mi gbó ti bẹ ayémọ́yé ìgbà tí mo ti bọ̀ sọ̀rọ̀ mo ní kó fi àmọ̀ kó yá bí iná lẹ̀ ṣé dandan ni ṣé dandan ni kò fẹ́ ni. ẹ wo ẹ wo ẹ̀gbọ́n mi ní ìmọ̀ pé lórí ọ̀rọ̀ àmọ̀pínlẹ̀ ti pè mí alágbẹ̀dẹ mi tó lu ilójú kan ó lámì tó orí yẹn orí yẹn ò dáa kí ni ìṣe ọ́ kẹ́hìn wá rí nǹkan tó dáa yìí máa sọ fún un pé nǹkan tó dáa ni àmọ́ pé yá bí iná lẹ́ni tó mọ̀ pé gbogbo aráàlú ránṣán sá fún káàkiri tí gbogbo èèyàn ń bẹ̀rù rẹ̀ tó fẹ́ kúkọ ìmọ̀dí ni ẹ dákun sọ fún mi tó fẹ́ kúkọ ìmọ̀dí ni. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ tí ń múrọ̀ yìí ẹ tí mú ní líle líle líle yìí ah, ah, ìjọ́jú wa náà sá ló ṣe ẹ wo nígbà tí bàbá wa ti yà wá ń bẹ láyé tẹ́ ẹ fẹ́ fẹ́ Adéwálé mm. ṣe bí bíyà bíyà mi àti bàbá mi ṣe bá yín sọ rèé tọ́ni pé kẹ́ ẹ wá fẹ́ tẹ ẹran tẹ tẹ ẹran pápẹ́ tí pàṣípà àbí kẹ́ ẹ fẹ́ nígbà tẹ fẹ́ kí lọ́ọ́ ṣe fún ẹ̀ ti fi mílẹ̀. èyí mà ti rò ní ìmọ̀ pọ̀ tìrọ sí ìtàn èmi ló ń pàtó fún ní ìwọ yìí náà dákun nínú ọ̀rọ̀ ẹ̀mí àti ẹni tó sọ pé mo fẹ́ tún jẹ́ ọkọ mi àti ọ̀rọ̀ ọmọ pé yábí náà tà ń sọ yìí tó jọra wọn ni sẹ́ẹ̀mì ti wá kú láti bàtí ti fẹ́ ọkọ mi ni yábí iná tó yẹ pé gbogbo ẹni gbogbo èèyàn nímọ̀ ní gbogbo àbáwá yìí pé ọmọ burúkú ni ó wá ń sọ pé òun wá ń sọ kátàkátà òun ń pètò fún mi ìní ìwọ náà. ẹ wo ẹ̀gbọ́n mi tó wá ń pè torí ọ̀rọ̀ ya bí iná ní hmm. òǹfà bọ́ọ̀lù sí mọ̀tò láàrin àti aláṣẹṣe mi ní màtí ara rẹ̀. aláṣẹṣe mi gbogbo ní ìwọ̀sùn ìwọ ọmọ tó gbogbo bọ̀ tí ní bẹ́ẹ̀ òsì ní náà ní ìṣe sọ ni. tó máa lọ ẹ̀gbọ́n mi ní kí ni àtúntò. nígbà sọ̀rọ̀ ògbọ́ wá máa jẹ mí ó ti dàbí ọkùnrin àwọn òfìsì bá ọ lọ ìbínú inú kòkò kà ní ìforí rẹ ní gbogbo kòkò abọ́mọ sọ̀rọ̀ ó mà ga o. ẹ̀yin ọ̀rẹ́ mi ó mọ̀ dàbí pé ọ̀rọ̀ akínyọ̀ ó mo ti fẹ́ mọ̀ dàrú. ọ̀rẹ́ mi tó fẹ́ kí àkíyè tó sọ yìí. irú ọ̀rọ̀ wo ló sọ ṣé o fẹ́ mọ fi tó ṣe mí o fẹ́ mọ fi yọ̀ mí ni. ọmọ ọ̀rẹ́ mi ó bínú mo bínú àpò ló fi ń sọ̀rọ̀ báwọn ṣé bó ṣe yẹ kó sọ̀rọ̀ sínú mo bínú ọ̀rẹ́ mi dákun mo bínú. ẹ mi n tí bínú n tí bínú ó kọ̀ fẹ́ dánú bí mi ni. mo gbẹ mọ̀ràn ni kò sí tó bínú. ìwọ gbè mí mọ̀ràn ni irú mọ̀ràn wo nu mo ti gbọ́ kò burú sí wàhálà ó dà ẹ já mọ̀ sọ àwọn ohun tá à ń sọ tẹ́lẹ̀ ká pa yẹn sí. èmi ò sọ nǹkan kan mọ́ mo fẹ́ mú ẹnu lé ọ̀rọ̀ akínyàn tẹ́lẹ̀ ni ah. ẹ sì dánú bí mi. mo bínú. ẹ já mọ̀ rí bí àwọn. mo bínú. mo bínú. gbogbo sísátọ̀ tí mò ń sátọ̀ látijọ́ yìí torí pé mo nífẹ̀ẹ́ rẹ gidi gan mi jẹ́jẹ́ sí kinní kan yé ọ mo fẹ́ fẹ́ ọ ní sùlọ́kà kó o máa bímọ lọ́ọ̀dẹ̀ mi kó o máa jẹ́ orúkọ ìdílé mi nì. àti rẹ̀ kéṣe pé ò dá lọ́mọkùnrin kéṣe pé kó o kéré fún mi láti fẹ́ àmọ́ ó ò tẹ́rù mi gbé e. àmọ̀ pé sọ fún mi mélòó gan lẹ́rù rẹ báwo gan lẹ́rù rẹ ṣe wúwo tó tẹ́mi akínyọ̀ọ́nì lè dàgbé. pé pẹ́rù mi ń lọ láti gbé àmọ́ tí ń bẹ lẹ́yìn ọ̀pá ó jòjé lọ. àmọ́ pé. yáàyò owó àdókù tó ń bẹ wédọ́gba sí inú igbó. ẹ ẹ ló ń bẹ wédọ́gba torí kí a ní ṣé bí torí tiẹ̀ náà ni. torí tiẹ̀. ẹ mo ti pé àyín lọ́wọ́ gbà á. Ah, ọ̀rọ̀ fẹ́rẹ̀ a máa pa mí bí ojú. <laughs> ọ̀rọ̀ fẹ́ tèmi ẹ yá ayò ṣéṣe pé tí ó ní omu ó ló fi wẹ̀. Ah, ọ̀rọ̀ ọ̀fẹ́ láàrin èmi rẹ. sáàpù fún bíbélì ọ̀jẹ̀ irú eré òsì wo ni eré dàdó orí bú wo ni ó ti amọ́ra àárọ̀ òfin hàn ńlá orí rẹ̀ bù ni. kò sí náà mi. wọ́n mú tẹ̀lé fún ìkọ́sọ́ fẹ́. ọ̀sán tó ń gbàgbọ́ tó ń wò ẹ̀yìn ó sì dá sọ́dọ̀ tó yín ní mo ní tẹ́lọ́ bàbá ìlú lọ ó tọ́jú rẹ̀. ṣé èsì tó nǹkan mi ń bẹ lára rẹ dákun mo níbi tí ń lọ o mo níbi tí ń lọ kó o wá fi mílẹ̀ kọjá máa lọ ibi tí ń lọ kí ni mo gbọ́ sí tó tó tó tó ṣe ní ìsìn gan-an o wá bá gbọ́dọ̀ gbá kí o tó ti kinu gbogbo. àwọn ọmọ mi wọ́n. pààyà mi torí pé wọ́n súnmọ́ mi lásìkò tí òye wọn súnmọ́ mi. àkíyọ̀ tó wá rí sí ọmọdé ni ó kò báyà sí nǹkan àwà lókè nílẹ̀ tá a dúró lé lórí yìí tí ò ní lè gbàgbá. kákéré mọ́dún rẹ̀ sapá fi tan rẹ̀ ní yàmù lọ. ẹ̀yin ìyá wa fẹ́ pẹ́ fún wa ẹ wo ìyàwó ẹ má bínú pé ìbéèrè tí mo fẹ́ béèrè yìí torí pé ó máa ó rú mi lójú bákan bákan ni àwọn ìwà tí àmọ̀pẹ́ ń wù yìí ni ó béèrè lọ́wọ́ yín ni gẹ́gẹ́ bí àgbàlagbà pé ṣé Bíkí wà nínú agboolé yín gangan òun ni àbí tiẹ̀ ló kọ̀ yàtọ̀ hmm. ó ṣeun ọkọ mi elédùn òkú nípa làákàyè àṣẹ àṣẹ ọ̀rọ̀ ńlá ló ń béèrè lọ́wọ́ mi a kì í bínú lágboolé wa kì í ṣe pé inú agboolé wa ló wà ìdúró ń fẹ́ wọ́n sì ló fa gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ yìí o tèmi wọn bọ ọjà o bí mo sì ṣe fẹ́ràn rẹ tó níjọ wọn ò ṣe le tó o ọmọ pé mo wí fún ọ sórí inú òrùn ọ̀hán tó ti ń rìn ní òjé mi rẹ̀ jà ọmọ pé kò dáa nípò tó wà yìí kálábóyún mọ rìn nù rùn gangan àá lóríṣiríṣi àǹjọ̀nù ní kọjá wọn ò fẹ́ o bídìí bá sì bàjẹ́ lọ́mọ kó tó nídìí ni ó dá. ìyá mi ẹ mọ̀ bí kì í ṣe bẹ́ẹ̀ mo sáré lọ ṣe nǹkan ni bí n bá sì lọ ṣe bí baálé mi bá dé àwọn náà ni wọn ò mọ bá mi jà hm? ẹ dákun ẹ mọ́ bínú ìyá mi. kò bá jẹ́ kí baálé rẹ dé kó rojọ́ kí n wá sọ pé mi mo wí fún ọ pé kọ́ ọmọ lọ. ẹ forí sí ìyá. Hm, hm, sáà ra jókòó rẹ yóò rọ̀ ọ́ lọ́rùn òní ni ọ́ lára bí ewúrẹ́ ṣe ń kúnlẹ̀ tí ń dìde tí fi ń bí tiẹ̀ wẹ́rẹ́ bẹ́ẹ̀ lélẹ́dùn ó bá mi ṣe wọn ò ní gbé òkú kúrò nú àlàyé wọn ò ní gbá àlàyé kúrò nú òkú rẹ̀ ó sì rí fún ọ̀nà ó sì ọkọ mi wọn ò fẹ́ nǹkan mi ìwọ bá fẹ́ ṣe gan tó bá rí pápá rẹ̀ kú pè mí wọn ò ṣe é ah, èmi o. Yeah. Ah, ah. ah.

láàrin agbo lẹ́yìn kan kò gbọdọ̀ jókòó sórí odó lásìkò ọdún ìṣọ̀gbọ̀n ní ìlú wa yìí ah, ibi yẹn mi dákun ohun tí ò sí tí ò ṣètò mi mọ̀jà káyé kà sí mi ń gbà. ìyá mi mọ. àlẹ́ mọ àlẹ́ mọ ọ̀sẹ́ ní mọ̀ ọ̀sẹ́ ní ah, mọ̀ ẹ tí ẹ dúró ṣé ní òrùn hàn yìí tá ń rún ẹ láta lò mo bí omi tá ń rún ẹ láta lò sí àwọn ìwà lẹ́nu fún mi sá mo mọ̀ ń ké fún ọ tó ó yẹ mo wọlé lọ. ìyá mi wo èsè tán ṣe tó kù lẹ́rù ẹ ṣeun wọn bá yín parí rẹ̀ ẹ mọ̀ wọlé. Ah, ah, alákòóràn. kíni ah! o. ẹsẹ̀ mi. kí ló mú ọ lẹ́sẹ̀ ibi yẹn ní. irun mi. kí ni irun ń bẹ. kí ni irun ń bẹ. ẹ dọ́kun ara ẹ ọmọ lọ ká ṣe sùúrù àsìkò ti tó nù àsìkò ti tó nù. yẹ́n yín mi o pọ̀ pọ̀ pọ̀ tọ̀yà gbẹ̀sẹ̀ gbé bí mo ṣe rán gbé. Ah! Hmm. létò létò létò gbẹ̀ndé. ẹ rọra òní ní ọ́ lára ẹ eh, sáà rọra má fi kùn délẹ̀ hmm. hmm. ayọ̀ abara Ah, àbí aláàyè o ìlẹ́ ah, òye ọmọ òkè hmm, ọ̀pọ̀ ewu ọmọ àdúpẹ́ ah, lọ́wọ́ onílẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó ní ilé ayé àkó ọ̀rọ̀ ọmọ. bó o wà ní àkọ́bá bo abo ni o abo bẹ́ẹ̀ ni kò sí èyí tí ì ń sọ mọ́nú rẹ̀ kọ́yàn kọ́yàn ojú mi. yóò sì dirun yóò dìgbà fún ọ ọ jèrè rẹ̀ àmọ́ òye ọmọ ọmọ ìmú àmì wáyé o àmì ìdí tí bò wà bí. ìkele ń bẹ lọ́rùn rẹ̀ ní ìtó sì túmọ̀ ìpè kele Ṣàngó ní bẹ lọ́rùn rẹ̀. ìkele ń bẹ lọ́rùn rẹ̀. bẹ́ẹ̀ni. ìkele Ṣàngó. alágbára ọmọ ni. ó ti yé mi ọ̀rọ̀ rẹ̀ yé mi ẹ ṣeun mo dúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ ẹni ẹ dákun hmm? ṣé mo lè wọlé kí n. ẹ ń bọ̀ nà ń bọ̀ ọ wọlé nìsín ń bọ̀ o bó ṣe rí nù ìyá rẹ̀ ni torí gbogbo ohun tá a bá ní kí ìyá rẹ̀ wọ́n sí òun gan ni màá ń lè san apá sí àmọ́ láti ìgbà náà tọmọ náà ti tó láti ní pé à ń bọ́kọ àbá ń mọ́kùnrin wálé mi ò ti rọ́kùnrin kankan pè débi pé wọn ò ná òun gbèsè sílé èyí tí yóò wá jàjà máa rí náà lọ́lọ́jọ́ bá dé òun ló wá ń mú mi jókòó tí mo rò sọ́tún tí mo rò sósì gẹ́gẹ́ bí àgbàlagbà tí mo tan àwọn onímọ̀ lọ ni wọ́n sì jẹ́ kó yé mi wípé ohun tí ó lè máa rọ ìbínú ọmọdé àbírú ọkùnrin tí ò bá fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí aya sílé àfi kó lọ wẹ́dùn àrá o. dájúdájú tẹ fi ń yé mi ní pé bá a bá lè rí ẹ̀dùn àrá a ó rí àtúnṣe sí ọ̀rọ̀ àmọ̀pin kò jù báwọn lọ akúṣe máa wa ẹdun ara yìí náà ní kókó bàbá tó ẹdun ara. a ẹdun ara ọ̀rọ̀ ọmọbìnrin kan ló gbé mi dé àyè ṣé ọmọbìnrin tí mò ń sọ lẹ́nu yìí mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ gan ni o mo nífẹ̀ẹ́ rẹ̀ dọ́kàndọ́kàn mi ni ṣùgbọ́n ọmọ náà máa ń ṣe bíi ẹlẹ́gùn bíi kó máa ṣe bíi ẹlẹ́gùn ṣọ̀gbọ́n láwọn ìgbà kọ̀ọ̀kan kó máa bínú nígbà mo wá lọ sọ́tún tí mo lọ sósì wọ́n pé ọkùnrin tí ò bá fẹ́ nítorí pé wọ́n láwọn ọkùnrin kọ̀ọ̀kan ti fẹ́ rí tẹ́lẹ̀ tí wọ́n ti sọ ẹ̀mí wọn nù wọ́n pé tí n bá máa fẹ́ tí mi fi ní sẹ̀mí mi nù bí àwọn ti tẹ́lẹ̀ hùn àfi kí n lọ wá òkú Ṣàngó ìyẹn ẹ̀dùn àrá mo ti wá wọn pé gẹ́gẹ́ bí àgbàlagbà gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́yà fún wa nínú ìlú yìí pé kẹ́ ẹ ràn mí lọ́wọ́ níbo lẹ mọ̀ tí mo ti lè rí ẹ̀dùn àrá. ẹ̀dùn àrá iná pẹ̀lú òtútù alálẹ̀ ẹni Ṣàngó bá yọ̀ǹda fún ni ó ṣọ̀wọ́n ẹ̀dùn àrá bọ́ bá tún lọ nílùú kọ́ ọ lọ béèrè èmi ò ní ohun tọ́jú ọmọ bẹ́ẹ̀ o. ẹ̀yin ìyá wa ṣe àbí ẹ mọ àwọn oníṣàngó kan tẹ́lẹ̀ júwọ́ ọ̀dọ̀ wọn fún mi kí n lọ ni. ọlọ́yà kan. tẹ́wọ̀n má jẹlé. ẹ ògbóni. àrẹ̀mú. ẹ ǹlẹ́. ẹ má bínú kí mo dá yín dúró mo ń ṣe ọkàn nínú ìyàwó. àbójútó ọmọ kan sílẹ̀ tó ń yàtọ̀ gbòòrò wo obìnrin wo mo tún fẹ́ gbé sínú ilé bí ò ṣe àmọ̀ pé. àmọ̀ pé bẹ́ẹ̀ tí mi wí fún ọkọ nù ihun tí ìsan ni pé bí má máa gbóbìnrin sínú ilé gan-an ni mò ń gbàdúrà kí n gbé sínú ilé. ẹ̀rù bà mí ìbá ní èmi là níyọ̀ sí bá a ti fẹ́ rí bẹ́ẹ̀ náà ni yóò rí. yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ lágbá elédùà yóò rí bẹ́ẹ̀ ẹ̀yìn kẹ́hìn má jẹ́lé hmm? àrẹ̀mú torí nǹkan kan mo ṣe ránṣẹ́ pé yín o mo mọ̀ pé ẹ̀yin lẹ lè ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ àmọ̀pẹ́sì ni torí mo ti lọ síbì kan wọ́n sì wí fún mi bẹ́ẹ̀ pé bí n bá lè rí ẹ̀dùn àrà ní ìrìn àmọ̀pẹ́fẹ́ mo sì mọ̀ pé ẹ̀yin méjì náà lọ́rẹ́ mi ẹ̀yin láláṣírí mi ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́ ibi tí n bá ti lè rẹ́dùn àrà tàbí bí tẹ bá lè júwe fún mi ẹ ṣàánú mi. Hmm. àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ ẹni tí wọ́n kìlọ̀ fún pé kó má wọkọ̀ adití tó lè tọ̀wọ́ pẹ́ fún ààrẹ tó wá sórí ẹ̀ kọrọbọ kó lọ wọkọ̀ adití ṣó wá ní ọkọ̀ adití tó wò yẹn owó asáré burúkú wẹ̀yìn kẹsẹ̀ burúkú wẹ̀yìn adití ò sì lè gbọ́rọ̀ láti sọ fún pé kó dúró kòun lè bọ́lẹ̀ àfi tí òun bá ẹ fún ààrẹ bá ń gbàdúrà tó ń gbọ́ tí bá ń ké torí àti pé tọ̀ bá gbọ̀ ló bá lóun fẹ́ tọ̀ ká bọ́lẹ̀ ìwọ ń tọ̀ nǹkan ẹ̀fọ́ ẹ̀ kò lè bọ́lẹ̀ nínú ọkàn. sórí ibi tí èèyàn méjìlá tá bá ti ń bẹ́ẹ̀lì ọ̀kọ́ ṣòkan sọ̀rọ̀ wípé ó jáwọ́ nínú nǹkan onítọ̀ ńlá ti jáwọ́ lórí àwọn ọ̀pọ̀ lójúṣe tútù wà láàyè àbí kí nìkan tí wọ́n rí sọ̀rọ̀ tó wà lẹ́yìn. n tèmi ń rò lórí ọ̀rọ̀ yìí nítorí bí ti ń sọ̀rọ̀ ọkàn mi ń ṣe ròyìnròyìn wípé bálágbèdè rẹ̀ ṣe ń lurin lójú kan ó ṣeé ṣe kí àmì rẹ̀ kó jẹ́ gidi tí ó mú bọ̀ ń bẹ̀. orí rẹ pé oje orí rẹ pé. àti wípé wọ́n ní kíṣu tó dìyàn wàhálà pọ̀ ń bẹ̀ o àkọ́kọ́ bẹṣu a sè lórí iná a ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí gúnṣu lódò kó tó wá di jíjẹ ká tó máa wá fẹ̀ gẹ́lẹ̀ pé à ń jẹṣu gbogbo ohun táwọn bá ń ṣe láyé yìí tí wàhálà bá ti wà ń bẹ̀ wọ́n sọ pé iṣẹ́ tó bá ti gbàgùn lójú ẹni ó ní dandan kó wọ́n jẹ fún ni jẹ. bẹ́ẹ̀ obìnrin téèyàn bá wá jìyà jìyà nítorí rẹ̀ téèyàn wá padà wá rí fẹ́ ṣé ẹ mọ̀ pé àbákalẹ̀ nírú wọn máa ń jẹ́ kẹ́rọ má jẹ́ lèkùn èmi ò bá ní ká gbárùkù tí a ti yọ nítorí wípé ó ti gbìyànjú kò sì kúrò lórí ọ̀rọ̀ yìí náà tá a bá wá gbárùkù tì tó bá wá padà wá já síre tó já sáyọ̀ ìdùnnú gbogbo wa náà ni o jẹ́ ká jẹ́ ká tì lẹ́yìn lóòótọ́ èmi mi ò lè sọ pé bíi láti lè rí ẹ̀ẹ́dùn ara torí lásìgbà tí mo ti gbọ́njú mi rò pé mo rẹ́dùn ara òun rí ẹ jẹ́ ká gbìyànjú. tó sọ yìí ó gbà mí láti ẹ̀mí ara pé wọ́n sọ wípé ibi tá a bá ti rí ènìyàn méjì àbọ̀ bá ti pé mẹ́ta tí wọ́n bá ti ń fẹnu kò síbi ọ̀rọ̀ kan ṣùgbọ́n àbí lọ́kọ̀ọ́jú síbi kan òmùgbò èèyàn ló máa náà ń kọ̀ ẹ̀ síbi. bẹ́ẹ̀ ni lọ́nà ìgbà tí wọ́n bá ẹ fọ́ra tó ti ní òṣè tán láti fọwọ́ sí pé kèmí náà kú yín lọ́wọ́ láti mo bá fẹ́ rí ẹ̀dùn ara yìí àti ẹ̀dùn ara. Ah, o ṣeun ọ̀rẹ́ mi mo mọ̀ lọ́kàn mi wípé ó mọ̀ bẹ̀. àmọ́ṣe ibi tẹ́ ti máa rí ẹ̀dùn ara yìí àbí ẹni tó lè ṣe atọ́nà wa tá a máa fi rẹ́dùn ara yìí kí tó fún yín máa gba ihá ẹ̀mú méjìlá lọ́wọ́ yìí. májèlá fẹ́ràn eh. májèlé fẹ́ràn eh. májèlé eh. jẹ́ ìṣèlérí fún ọ sori bá dòwúrọ̀ ọ̀la lọ bá ìyá tí wà ní ìtàlódò a máa bá òkú ìyá ìyá lọ bá ìyá ṣiṣẹ́ àlàfín mẹ́fà péré náà ní owó tí bá ti gbà ń ẹ wá wá ní ṣé tẹ bá bá rárá àfẹ́fẹ́ fún mi lówó ẹmu ẹ má fún mi lójú ìrún kọ́ màá lọ máa fún ìyàwó mi pé ọlọ́tí lè mí o ẹgbọ̀n yẹn ló mọ̀ fẹ́ o fún ẹ lójú èrò ẹyẹ má fún mi o kò fún ọ lójú àlà o ojú àrẹ̀mú ni ó ti fún ọ. Ah! Ah! ẹ má fún mi lójú àrẹ̀mú ẹ mi lójú àrẹ̀mú yóò fún ẹ lójú mi. àwọn ọmọ mi kan ní ọmọ yẹn mọ̀ fún mi. ẹ lẹ́lẹ́ o ìyá ìyàn ẹ̀gbọ́n mi. èmi ni. mo ti wò yín ní iwájú salon mi ìrìn ìlú mo fẹ́ kú lè ní àyìnlẹ̀ wa ni. Ọlọ́ọ̀bù gbogbo ti bẹ̀rẹ̀ lánàá. Àti ah, ìyọ̀ àti ohun èso lórí igbó ọmọ òsì ọmọ òkè tó sọ pé ọ̀fẹ́ tó gbọ́ pé pààyàn kan lánàá ni. ẹ̀gbọ́n mi káàtẹ̀ wá ní pé wọ́n ní pé àwọn pé pààyàn ṣé èmi ló pa ni. àwọn ah, onídùú ọ̀sẹ̀ mi jọ pé kò ní ilé kankan ní ìran kankan tún lára rẹ lágbára ọlọ́run akínyàn wọ́n sọ pé ọgbà ò gbogbo rẹ̀ ló gbọ́ nílùú yìí o kódà gbogbo ìlú káàkiri káàkiri báyìí náà nípa ọmọ òun pààyàn lánàá. ẹ wo ẹ wo ẹ wo ẹ gbọ́n mi ṣe rí nílé ayé tàwa yìí ẹni tí ò bá ní ọkàn kìnìún kó lè bá kìnìún jẹun ṣerí tó bá jẹ́ wípé ọ̀rọ̀ àmọ̀pé tá à ń sọ yìí òun ni yóò pa mí ẹ kí kúkú máa mú mi lọ. Ah, kí ni ìsì ọ nítorí ọ̀rọ̀ obìnrin sọ pé kí kúkú máa mú ọ lọ ẹlẹ́dàá mi ò ní jẹ́ ẹlẹ́dùn ò ní jẹ́ jẹ́ ń sọ kí nìkan fún ọ akíyọ̀ bó bá ti pé lórí ọ̀rọ̀ ọmọ yìí ni ọ̀ ní fọmọ yìí lójú mi kì í sojú ọ̀mí mi lọ́ọ̀tọ̀ ọmọ yìí bẹ́ẹ̀ ni. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ fi yín wúlẹ̀ ẹ fi yín wúlẹ̀. kì í fi lẹ̀ ìní filẹ̀ mélòó lèmi rẹ iṣẹ́ náà tirẹ̀ ló kù ni ó wá ní kí n fi ẹ lọ kí ìwọ̀wọ́ náà wá sọdá ọlọ́run ní jẹ́. ẹ ṣe rí ọ̀rọ̀ èmi àtàmọ̀pin kò yé yín ní gbogbo ara yóò yé yín ẹ wòye tí mo bá ń rọrùn lélẹ́yìn èmi àti àwọn ọ̀rẹ́ mi à ń loko lóòrọ̀ yìí mo ti wá ní pé kí wọ́n dúró dè mí ní ọ̀nà ìpàdé odò ẹ̀yìn ilẹ̀ tibí tẹ́ni máa lọ fi ojú ẹ̀wọ̀n mi kébì náà lè mú kí n lè fi dáko kíbi fún oko mi ni wọ́n ní wọ́n bá yín tó kàá máa lọ. gbogbo ọ̀rọ̀ tí mò ń bọ̀ sọ lórí ọmọ òun ò ní gbọ̀n kankan lórí ẹ̀. ẹ á máa sàn yín bó bá tún yá. dákun bí n bá ń bá ẹ sọ̀rọ̀ bó bá gbọ́ ta ló wàá bá ọ sọ̀rọ̀ tó wàá gbọ́. Ah, ẹ bóyá bí àwọn kí bá sì bá mi sọ yín gbọ́. ẹ wọ́n ní kí n bí àmọ̀kẹ́ bá bá mi sọ bóyá yín gbọ́. Ah, etí rẹ ti dí láti rẹ akínyọ dàda sánú mi akínyọ kí ló dé. ẹ wò ẹ ẹ máa lọ ibi àjọ tẹ̀ lọ nígbò bá dìrọ̀lẹ́ má tún máa sọ. akínyọ akínyọ akínyọ àyà mi lọ́wọ́ kú òsì sánú ọmọ yìí o lákùn bá mi yà wọn àtọmọ òsì tó náà ń fẹ́ bá mi yà wọn dànù o akínyọ kí n sojú mi. bàbá ọ̀rọ̀ náà tójú sú mi gbogbo bí tá a gbéyàwó mi dé pàbó ló já sí ohun tí gbogbo wọn wí fún wa náà ni pé ká lọ wá ọ̀pọ̀ ṣàngó wa mo sì ti wá lọ ọ̀gbá mo ti lọ ọ̀gbóró mi ò rí síjókòó ṣàngó àwọn èèyàn mi kan lọ́wájú èèyàn yìí fún mi wọ́n ní gbàdébí wọ́n pé máa ràn mí lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́wọ́. oko sẹ̀kú wá jẹ́ jẹ́rà lọ́jà. èmi ewélérè ọba kòso inú lóko sẹ̀gbó gbé èèyàn tó bá fẹ́ rí ìbínú arábàmbí ẹ pé kó lu wàrí ó kóná. lọ wá wá sọ́dọ̀ mi. bẹ́ẹ̀ ni bàbá. inú ni gbogbo òkú tèmi gbé òkú ṣàkóso òkú. èèwọ̀ ni o èèwọ̀ ni o èèwọ̀ ni o ẹnìkan ìbú Ṣàngó lẹ́rùn béèyàn bá bú Ṣàngó tòjò tẹ̀rù lólúwa ó fi gbólógbò rúbọ. bí n bá ti fún ọtọ́ tó bá ti lù ú. yìí mẹ́kọ̀ọ́ pupa. kọ̀ọ̀kan báyìí yóò padà síbi tó ti wá. jò sí nàìjírí kàkàkà. ewé lérè lé o. ṣàngó mọ́ bá ń jà àwọn olówó ẹbọ ńlé. bàbá mi abo orí mújì náà ṣu kùkẹ̀kùkẹ̀. ọmọ kékeré mo tó kélé o mo tó kélé o àgbàlagbà mo tó kélé o mo kele, o Ṣàngó má mi lòkùn lọ́kùn o mo sókèlè o ẹ̀rọ ẹ̀rọ arábàbí ẹ̀rọ. káàbọ̀ bàbá mi ẹ káàbọ̀ ọ̀ka ojú ọ̀nà tí ń lé fùrù kọ́kọ́ tọ́lọ́dẹ. onílé náà o akẹrẹ ti ku akọ ẹran ti jẹwé gbẹgbẹ àti wúrò ní fojú winá ọ̀bùn rẹ̀ rẹ̀ níbi rẹ̀ tó yẹ adébábọ̀ ọ̀rún mi là ń jọ́ tí ó fọ tí ọgọ́fà tẹ ìmí sẹ̀kó lódù. ọdún máa yà. sọ́ọ́ má dánwò tọ́ ọ bá dánwò tọ́ ọ bá tẹ́wọ́ gbà ó kú dànù bí èlùbọ́ èmi mọ́ sọ bẹ́ẹ̀ ọ̀yà sífìlà rẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ kó wé lẹ́gbà tó bá ti délé àṣẹ́gun ti délé. ẹ bá ń gbé tán gbó òòṣà ẹni là gbé gẹ̀gẹ̀. ẹ bá ń gbé tán gbó òòṣà ẹni. kí ni ọ̀rọ̀ tó ń dá òun ẹ̀kún ẹ̀ ṣàyẹ̀wò fún ẹ pé àwọn ọlọ́pẹ́ ilé ẹ̀ ó ti pẹ́ jù àbí. ẹ wò ó ṣe rí ọ̀rọ̀ kó Òṣogbo yẹn kò yé mi mọ́ torí pé ẹ̀gbọ́n mi ń bínú sí mi lẹ́nu ijọ́ mẹ́ta yìí èmi sì rò pé wọ́n fi oko òun lẹ̀ torí mi tó ń sọ kò tiẹ̀ yé mi rárá. ẹ̀sìn ìwọ̀n fi gbólẹ̀ ìṣòfò tí mo wá jẹjẹ mímu fún ọ bàbá ìlú ga o wọ́n tẹ̀lé wọ́n fẹ́ sọ fún yín wípé ẹ mọ̀ bí ṣe ó yẹ kó jọ yín lọ́la àmọ́ kó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́. ẹ wo ẹ dúró bí mo lọ. ọlọ́dẹ ìdọ́gba ẹja lọ lọ. akínyọ akínyọ akínyọ akínyọ akínyọ. Akínyọ akínyọ ọ̀rọ̀ ló pẹ́ rẹ̀ rí. bá yín ṣe ṣe rí ẹ̀dùn àrà tẹ́ ẹ fún mi tẹ́ ní lọ́lọ́ fún ìyàwó mi níṣẹ́ ló dàbẹ̀ ni pé àìsàn ọ̀hún gan ẹ̀dùn náà ló fi síbẹ̀ gangan ni bẹ́ẹ̀ ti ní a lò tá a lò gẹ́lẹ́ báyìí bẹ́ẹ̀ náà lára ìyàwó mi ti yà. Ha ha ha ha. gbádùn ó gbọ́dọ̀ gbádùn kankan ò ní ṣe wọ́n ní pé lọ́tà yí àgbàrá òwò ẹ̀yà dípápò yìí kì í jọ́ kí lọ́ọ̀rẹ́ pọ́ta sínú omi ìyàwó rẹ̀ ti dewé abẹ́rẹ́kọlù sojú òkè sákóníà fi jésù àmọ́dún sojú ẹ̀mú làáfin sìnkú alágbẹ̀dẹ ìwọ́kọ́ rẹ̀ ọ̀dàgbò dìwọ́n rán ó dìwọ́n rán dàgbò bá dàgbà títí rírà kúrò kí orílẹ̀ èdè tí ẹ dàtẹ̀gbẹ́ lórí ọ̀tẹ̀lẹ̀gbẹ́ ọ̀tẹ̀. Ho ho ho ho ho ho. tàgùn bá wà ibẹ̀ lè ra ń lọ torí pé ilé ló wà báyìí tẹ́ra ti ẹ̀ tàn wá hmm. elédùà ló dìdí yan ọkọ rẹ fún ẹ kì í ṣènìyàn ẹ sì lóra yín pẹ́ pẹ́ pẹ́ dọjú alẹ́ wo ọkọ mi wọ́n ni mo ní kí jù ah ó ṣe gan o n ò rí ọpẹ́ tí mo lè bí kò sí pé kébìlì bàbá mi dúpẹ́ lọ́wọ́ rẹ mo dúpẹ́ fún ọ inú mi dùn ayọ̀ mi kún a kì í dúpẹ́ ara ẹni nítorí pé ohun tí ẹni mo ṣe yìí tí ìbá lè ṣe nítorí àmọ̀ pé olólùfẹ́ mi torí tatú ni ó ṣe ṣe. àwọn ah, ò ní wá ọtí ò ní ṣubú dànù orí ìwọ náà ò ní burú ìṣẹ̀dá rẹ ò ní gbà bọ̀dẹ̀ ọwọ́ rẹ ò ní kàn tẹ̀lé àpò. ẹ ìyá mi ẹ wò inú mi dùn ọjọ́ òní tiẹ̀ sójú ẹ̀mí yín Ah, ẹsẹ̀ ìyá mi ò ẹ pẹ́ fún mi o ẹ pẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ fọwọ́ pawú ẹ fèrè gidi obì ìyá mi ẹ̀wọ̀n mo sì tún dúpẹ́ lọ́wọ́ akínyàn náà torí bí wọn bá dúpẹ́ ta ni mo tún fẹ́ dúpẹ́ fún òun wọn pẹ́ dá o àti àfi kélédè ọba ń dúpẹ́ fún ọ o ṣeun mo dúpẹ́ ọkọ mi. a mọ̀ pé a kì í dúpẹ́ ara ẹni torí ohun tí mo ṣe fún ọ yìí tí n bá lè ṣe fún ọ nítorí ìfẹ́ mi ta tí mo wá ní ó ṣe fún. mọ́wọ́ rẹ wá mo ti mo fà á lé ọ lọ́wọ́ àjẹdálẹ́ ni ó jẹ fún ọ.